atọrọ àlékún kẹ ọlọ́run àtọ́lá rẹ̀ fún ànábì wa sallallahu alayhi wa alihi wa sallam àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá wà lórí ìlànà tánàbì mú wa bá wa tí ó fi dọjọ́ alkiyama eléyìí ni ètò yín ètò wa da'watul haqqi ìpèpè òdodo ètò mọ́ ń dé sí etígbọ̀ wa láti ilé agbóhùnsáfẹ́fẹ́ Premier FM 93.5 dùgbẹ̀ ìlú Ìbàdàn tí àwọn ẹrú ọlọ́run kan ṣe onígbọ̀wọ́ rẹ̀ kọ́lọ̀n mọ́sá ìbánisọ wọn lẹ́sàn-án lóore kó mú èròǹgbà wọn ṣẹ lórí ìṣẹ̀lá dáná tí àwọn àfáàwà fadilatu sheikh suleiman muhammad al-awwal amúbíẹ̀yá tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún wa ní ìyànà bodija central mosque níbi tí ilé ẹ̀kọ́ wa ikmis tí ó kalẹ̀ sí tí wọ́n sì jẹ́ ìmáàmù àgbà fún wa ní green mosque ní gbági níbi tí ilé ẹ̀kọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kalẹ̀ sí èyí tí ṣe darul hadith àti Aliman School of Science so insha allah ta'ala àwọn afáwa ti wà ń kalẹ̀ fún wa pẹ̀lú àwọn ètò wa láti máa tẹ̀síwájú lọ ní àárọ̀ yìí àmọ́ àwọn èèyàn béèrè oríṣiríṣi lọ́wọ́ wa pé ah gbogbo àwọn tí àwọn afáà túdàálẹ̀ yìí bóò làwọn ṣe máa ṣàǹfààní ẹ̀ lọ lẹ́yìn ìgbà tí Ramadan bá tán so eléyìí ni ó jẹ́ ká máa sọ fún wọn wípé a rí àwọn wáàsí àtàwọn wáàsí àwọn afáà wa míì náà àwọn àfáà wa ṣẹ́kàmbé ẹ̀yá tí ẹ ti ṣe omi tí ẹ ti ṣe ṣáájú a máa rí dáńlódù ní www.amubieyaonline.com so inshallah ojú kejì òun náà ni pé àwọn èèyàn tó ń sọ ah, pé àwọn àwọn tí ọmọ ń pa íńtánẹ́ẹ̀tì nǹkankan yìí bóò làwọn ó ṣe rí kinní báwọn bá fẹ́ rà fún yàn táwọn fẹ́ tí ó mọ̀ jáǹfààní torí pé wáàsí ìtú ọpọlọ lẹ̀ ni ìfọ̀ àárín èèyàn àtọlọ́mọ torí pé àwọn èèyàn ti kó ságo gan lórí ọ̀rọ̀ àláì àwa rí pé insha Allah ta'ala wọ́n ó rí síìdì yẹn náà wọ́n máa ríra inṣàlá ní àwọn àyè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìyànà bódìjà wọ́n máa ríra mbẹ́ inṣàlá wọ́n máa ríra ní gbági bákan náà wọ́n sì máa ríra ní abc uh, chemist ní gate inṣàlá fún ọ̀rọ̀ kan tàbí omi ká máa pe àwọn nọ́mbà yìí fún ọ̀rọ̀ ti CD yìí bákan náà àwọn míì náà tún sọ fún wa pé ọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì táwọn ọmọ ń parẹ̀ bóòlù àwọn ó ṣe rí síìdì àwọn fẹ́ rà fún yẹn ni o àwọn náà máa tó gbọ́ lágbọ̀ tó gbọ́ nítorí pé nǹkan tó tú ọpọlọ àwọn èèyàn lẹ̀ tó sì fọ àárín èèyàn àtọlọ́mọ òní ọ̀rọ̀ àláì so inshallah ta'ala tí ó bá jẹ́ pé àkírun eid tí ìjọba bá yọ̀ǹda bẹ́ẹ̀ bá a ṣe ń tẹnu mọ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àwọn èèyàn ó rira tààrà ní eid ní yànà bóríjà inshallah ta'ala níbi tá ti kírun lẹ́yìn ìrun inshallah bákan náà àwọn àyè míì tá ti tún máa rira òun náà ni yànà bóríjà central mosque bákan náà a máa rira ní green mosque ní gbági bákan náà a tún máa ríra ní abc mosque ní gate insha allah ta'ala bákan náà àwọn tó bá fẹ́ láǹfààní àti fẹ́ ṣe ní alára tó tà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àǹfààní ilé náà yóò wà lẹ̀ ṣùgbọ́n kàn máa pe àwọn nọ́mbà tí mo fẹ́ pè fún wa yìí zero eight one five five five five seven nine three six àti zero eight one three eight four seven 2117 inshallah ní báyìí àwọn àfáà wọn mọ̀ bá ní tẹ̀síwájú níbi tí wọ́n bá àlámọ̀rí ìdé ní òru àná bismillah. أعوذ بالله من الشيطان الرجيم ورفع أبويه على الأرش وخروا له سجداً وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم وجاء بكم البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إنه هو العليم الحكيم الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقبل فلما باتوا سوى مسلمين الحمد لله أتنطر عليكم إكرات غرفة النبي صلى الله عليه وسلم أن ترون بنات بما جاك في مقبوة ألو بني سالكون كان نبي و بني سالكون لاري أتيا ولي أتيا صحابة kí àwa náà máa tọ́ kẹ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjàgbé alkiyama ẹ̀yẹ̀bà inú ẹ̀sìn àtúnbí àlọ́sọ̀ àtàlákọ́jọ́ àtàwọn àtẹ̀yìn kọ́ gbà wà lẹ́rú o kọ́mọ̀dì ọ̀jẹ́ pé àwẹ̀ ọdún láti dágbére fáyé kó jí àgbàgbàgbàgbàgbàgbàgbà káwá pàdé rẹ̀ pẹ̀lú ìyọ̀nù rẹ̀ kọ́dà nkọ́jọ́ o ní àná ibi tá a ni wípé àlákàláì kí lè sùfẹ́ mú jáde ń bẹ̀ ọ̀nà ó sì ní èsù fi máa ń rà láàmú mọ́ èèyàn tí ò fi ní jẹ́ wípé àwọn tí ó fún yẹn rò ó dùnú àwọn ni wọ́n padà control àléèyàn tí ó fi bọ́ sọ́dọ̀ shaitan asọ́dí ẹ̀mí eléyìí ibi tá àti gbé náà ó náà níbi a fi tìsí lánàá wípé shaitan nígbà míì eléyìí mo wá fẹ́ kí kájọ kájọ bá ní farabalẹ̀ gbóyé dáadáa an yuriyahu fil manam ash-shaytan yuri an-na'ima ma yusabbibu al-furqata wal-ikhtilafa kọ́ máa fi hàn yàn lójú hàn in tó lè bí àìní jọ se mẹ́ láíláí tí ẹ̀ bá rírú ẹ̀ èyàn ní bọ́ntọ̀ se mẹ́ láyé wàlí ìtìláf in tó lè bí ká mọ́jọ gbọ́rẹ̀ ẹni yé mẹ́ láyé jẹ́mọ́ ibi ìwá ni ọ̀pọ̀lọpọ̀ lè ti dàrú ibi lọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ló ti fọ́pọ̀ bíi kíni ka àyàrọ̀ rọ́jùl sọ̀híbáhùl mustaqim kéèyàn orí ọmọ yéèyàn nínú ẹ̀sìn tí èso ní wọ́nranwọ̀nran kèé tí máa jógùn èyí sẹ́ tí máa ṣe gbogbo tọ́lọ̀ ọba ọ̀fẹ́ wàhúwà ìhùdí kéèyàn wá ríru oúntàn kọ́ yọ kùmà síyàn ọ̀rẹ́ mi tímátímá ẹ wá tún máa wo ètè ṣẹ̀tàn o kọ́ wá mọ́tì ju bí ọ̀sẹ̀ kan lọ ní ọjọ́ bẹ̀rẹ̀ bísínẹ́sì papọ̀ fifty fifty business eléyìí gbé five million lẹ̀ tìǹà gbé five million lẹ̀ tó bẹ̀rẹ̀ bísínẹ́sì wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ èso ọ̀wà lọ fọ̀rọ̀ rẹ̀ hàn nígbà bá ti dípò náà bá sùn lọ́nà tí a sọ wípé ká mọ́gbà sùn yẹn èso ọgbójú ọ̀nà mọ́ lọ yọ́ wà fọ́rẹ̀ hàn pẹ̀lú kúmọ̀ yọ́ mọ̀ wá lé kí pé jẹ́mọ́ irú àwọn aláǹgbà míì gan ẹlòmíì yọ́ gbọ́yé fún rẹ̀ níbi tẹ́sù ó ti dọpọlọ rẹ̀ wúré kò tí ẹ̀yìn lọ gbé bẹ́ẹ̀ nìkan pé ẹ̀dùn abẹ̀bí tẹ́sù ọ̀sẹ̀ tọ́lọ ó ń fi kùmọ̀ lé mi kí lọ́sẹ̀ lọ́wọ́ ọ̀pá èbò kọ́kọ́ fẹ́ẹ́ sanwó àkọ́kọ́ láti bí tẹ́sù mílíọ̀n náírà àrí tú mílíọ̀n ha ọ̀rẹ́ mi tó bá wá tiẹ̀ wà jẹ́ wípé abámbákiní ìlọ báyìí sẹ́ǹtì ọ̀pá mi kẹ́yìn tí ò sì rí bẹ́ẹ̀ rárá kọ́dẹ̀ tó lò lálà sí táìmù tó ń tàn tó ń sàdúwà fún lọ nígbà tó ń tún jí lóru ohun gan tó ní ojú kanu ka an yàrá rọ́jùl sọ ibà wà ní mustakim yẹ̀rì tẹ́kìbìlì ó kẹ̀lé lálà náà ni ni ó bà rí ṣẹ́ẹ̀sì wà ara tí ń rí lójú rẹ̀ àwọn kọ́ o ṣe ìtọ́n ní gbé àwọ̀ ọwọ́ ti ẹ o nítorí pé àdífì ti wá tí ànábì sallallahu alaihi wípé ọlọ́run fáwọn ṣe ìtọ́n lágbára kí wọ́n máa ṣe tàṣákùlù wọn mọ̀dí tó bá wù wọn bákan náà àdìsí kan bẹ̀ta àbọ̀rọ̀ mùsọ̀wọ́n gbogbo bàbá yìí ọwọ́ ànú sọ́yìnmọ̀ muslim ó ń sẹ́rọ̀ ní ẹ̀sọ́rọ̀ yìí dáadáa èsù tẹ́ ń wọ́n yáàdùrù ahadakum fi shani kulli kò sí tẹ́ èso ọwà ọfẹ́ ọba rẹ̀ sọ̀rọ̀ èso ọwà ọlọ́bà ìwò rẹ̀ sọ̀rọ̀ èso ọwà ọfẹ́ kọ́ ọmọ kíláàsì ẹ̀lẹ́kọ̀ èso ọwà ọfẹ́ wọkọ̀ èso ọwà ọfẹ́ sanwó ọjà èso ọwà ọfẹ́ ìrajà gbogbo nǹkan pátápátá kọ́dà tí èrò bá jáàyàn ẹlẹ́ ọkùnrin takú sójú ọ̀nà bí ó ń kálukú ṣe ń dúró gbogbogbò kí èso tó wà bá <laughs> ah bàbá mọ́mọ́ ti máa dákínlẹ̀ ìwò ti pẹ́ èmi ní òbúrú sọ́dọ̀ ọlọ́run débi pé ìrìkúrì ní rí lọ́wọ́ oorun tó sì tọ́ lọ fi ògógóró lo ọ̀pẹ́yìn èṣù ti gba akẹ́kọ̀ọ́ rẹ̀ mọ́ lọ ojú kanu àwa ń bọ̀. ilmi ìpínmi sùnà ilẹ̀ alukoro ààni turshiduna. sẹ́bí gbogbo òbí ló ń bẹ láwọn fún gbogbo àwọn ọmọ àwọn tí wọ́n yà rè lára ìlànà gbòógì tí ọmọ lè fi do lóyèrè ni kí òbí mú ọmọ lọ sí ilé ẹ̀kọ́ rẹ̀ pàápàá jùlọ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àlá tí í ṣe alukoro ìdí pàtàkì rẹ̀ tá a fi ṣàgbékalẹ̀ ilé ẹ̀kọ́ mahadu tahfidh al institute of Quranic memorization and Islamic studies itnis ìyànà bódìjà ọjọ́ express road ìbàdàn lábẹ́ bàbá wa fọ̀dílẹ̀ tó sheikh suleiman muhammadu awwal amubiyaya àwọn ìpínlẹ̀ ní tàpíyà mọ́ kalẹ̀ Quran memorization híhà Quran Arabic studies kíkọ́ nípa èdè lọ́gbàwá tó yẹ kóró Western education ẹ̀kọ́ ìgbàlódé day and bobbing is allowed telephone oh eight one one nine four two four one two four oh eight one one nine four two four one two four mahadu tafizil Quran ló ń pe gbogbo òbí pé ẹ wá sọ àwọn ọmọ yìí dolóríire. a ò yàtàrọ́ basubi ìṣàrọ̀ ni tàbí kéèyàn orí olólùfẹ́ èèyàn lẹ́yìn tí yóò máa pètòpèrò aburú fún yàn ọkàn wòran ní bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́ba kan ìyàwó rẹ̀ láàrin àwọn ológun kí aláwadé ó ní ẹjọ́ ìgbàmọ́ lọ́tẹ̀ yìí gbogbo dọ́gbàrá fún kó kú dánù àjọ ṣiṣẹ́ ní tòótọ́ ni ṣùgbọ́n mo gbọ́kọ́ tó fẹ́ sí àwọn kejì yọ lọ ní lójú rẹ̀ ó bá ra sí kọ́tún ta lélẹ́yìí ó bá ti yàwó ní sọ̀rọ̀ ẹ̀wá o èèyàn méjì kọ́ baálé mi bá bọ́mọ mi ẹkú mọ̀ wípé láti gbà mo ti wà ní ẹgbẹ́ yìí ìyìn tọrọ kẹkẹ lọ́wọ́ yín rí èsù lè sọ̀rọ̀ ìyìn tọrọ kẹkẹ lọ́wọ́ yín ẹyọ kẹtí ń tọrọ náà rè mo sì mẹ́ mi mẹ́ pápá ìyá alágbájá àjọkọ ni ìyá tẹ̀sán ọkọ tèmi ẹ bá ń pajẹ o kí n rojú rí ayé mi ọmọ mi ti ga tó lọ́rùn mara àti ha a máa ṣẹlẹ̀ sóbìn yóò rí lábúrò rẹ̀ lóbin tàbí ẹni tí ó bòǹgẹ̀ ilé láǹtí rẹ̀ lóbin áwùgbọ̀ rọ́ta ha kẹ́mẹ̀tì lọ́bẹ̀un èèyàn ọrọ ọ̀rọ̀mọ̀ yéèyàn lójú rẹ̀ yóò sì fẹ̀ tíyàn kótó tí ì sí ìsá wọn yẹ́rẹ̀ wo ara ti ń rún èṣù ní ń gbé òkú ìwá pẹ̀lú ọ̀nà tí wọn náà tó fi líyàn tí ó máa sọ lọ́dún èṣù àtàmógún rẹ̀ kúrò a sì máa ṣẹlẹ̀ dáadáa antara mẹ́ràtù ilé olórogún obìnrin ọ̀lọ́ rèé rí ìyáálé rẹ̀ ó lè rí ìyàwó rẹ̀ pẹ̀lú ọ̀bẹ wípé ohun àtọkọ ọ̀hún àwọn ń lo òde àwọn wà nú ọkọ̀ òun kẹrin àwọn kan ni ní ẹ bá ń rọ́ọ̀bù àwọn wọ́n kẹjá jùlẹ̀ ni wọ́n bá mọ́kọ̀ òun lọ́nu lẹ́kẹ̀ ilé yẹn fáì gan ilé ń fáì pàṣẹ gbóòmù báyìí ní òfin bàbá ilé ń lọ́nu nígbà tó rìn báyìí lọ́ba di ìyàwó òun jẹ̀mọ́ ẹ̀jẹ̀ amúlọ́ dáadáa ilé ayé ọ̀nà àti débi òtójọ́ láàrin ìyàwó àti ìyàlé kí ló ṣe wọ́n ti mọ́ wà nǹkan ìtipẹ́ wọ́n bu ọbẹ̀ wọ́n kò sí tíwèé dánwò lọ́ba àdìjọ́ náà lọ́ni ẹbá bugari ní yàrá ìyàlé èpè ìpọ̀ ah, ẹ ti ń ṣe léyìí ìgbàwọ̀ lọ́tẹ̀ yìí baálé wọn ń bọ̀ láti ta ìyàwó òun bẹ́nu ilé yóò bọ̀rẹ̀ padà báyìí àṣẹ bí wọ́n ṣe bugari nǹkan bí ìgbà téèyàn bugari tọ́jọ́ wípé ọ̀rá ti yọ ń dì tí gàrí wà látìtì lọ láti yàrá ìyálé gàrí wá kọ títì òjò òjò ọlà títì lọ yàrá yàwó ẹn tó sì ní gàrí ní kígbe tó ń jẹ yàlé ah. ní ṣe kíkan ó ní nkara rẹ̀ ó ń ká ọkọ wa ń ni gbogbo ọgbẹ́ ìgbogbo ah, ah èmi náà ti ah, wá ń tírèsì ẹ̀ lọ gàrí wá lọ sí ẹnu ọ̀nà ìyàwó ẹnu ọ̀nà ìyàwó tíyàwó kan wà á wọ́n jí owó dáadáa á padà sọ ń pa àgbésí ayé àwọn àlìjẹ̀nú yìí aláǹbọ̀ níbi eléyìn jẹ̀mọ́ ìyàwó sí ìyàlé àmọ́ ríra wọn pẹ̀lú kùmọ̀tọ̀ dáa pẹ̀lú ọ̀bẹ gbóná yóò tún wá fa ojú rẹ bíi pé kí ni yóò máa da ọkọ rẹ lámùgbọ́ ọba jí pé láíláí àwa láì àlẹ́ mi mórí ìyàwó mi mórí ojú tó tún gbé wá ìkò tiẹ̀ mú ojú ìfẹ́ lọ ah, nílé ìmọ̀ ọlọ́ ni wọ́n bàjọ́ jí pàdé ara láàárọ̀ eléyìí ọ̀wà pé wọn bá ní kíra wọn. èyí tó sì gbà lọ́wọ́ ọkọ rẹ̀ lánàá ní tọ́fẹ́ gbàtọ̀kọ̀ rí òfin iní ń bíyàwó ló ń tẹ̀ tó ń fi ń bínú bọ̀ nídàjí jẹ̀máà ara ń tà sọ̀kalẹ̀ rẹ o ẹwà ìmọye ilé lónìí ẹwọ́n tó dì kí lè sùn sí ìfẹ́ ń bẹ̀ wàláì ìyá ọmọ ọ̀rọ̀ mẹ́ bí ẹ̀bá gbọ́nà ìsùn ìyàṣẹ́ yóò rí ọmọ rẹ̀ wípé ọmọ àwọn fa lọ ọ̀tà ó sì gbó lórí òun lójú ran kódà ọmọ àmọ́ rí yẹ tí ó fún lọ́rùn pé wàá kẹrin tí mo ti pajẹ mo ti wòràwọ́ ẹ ń ò lè jẹrí ẹ ìwọ nínú ìrúbọ yìí òun sì ń sọ̀rọ̀ mọ́bẹ̀ oríṣiríṣi báyìí onímọ̀ ṣẹlẹ̀ kọ́dà ọkọ a máa rí ìyàwó ẹ̀bẹ̀ ìyàwó a máa rọ́kọ ẹ̀bẹ̀ àáfà a máa rọ́mọ kí ó bẹ̀ ọmọ kí a máa rà àfà bẹ̀ eléyìí èé ṣe pẹ́ nìkan jẹ́ mọ́lẹ̀ ìka ìwọ kan tásí àgẹ̀rẹ̀ mọ́ mm. ṣe ń dáná bí mi ò ṣe ìjọ ọmọ ṣẹlẹ̀ lẹ́yìn jọmọ́ Jamaa, ní nkẹ̀kẹ̀ tó jẹ́ wípé kò mú wàhálà kẹ̀kẹ́ lọ ẹn tí ń bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ yìí ó ní ṣèyítọ́n ó ti lérí tẹ́lẹ̀. ìṣe ogún ọdún tẹ́rú bá ṣe tẹ́rú bá ṣe ètò ọkọ̀ láti fẹsẹ̀ yìí dànù fẹsẹ̀ yìí dànù ìṣe òwúrọ̀ wa mà jẹ́ kéṣù bá jẹ́. àmín. ọlọ́run dákùsànú wa o. àmínà. dákùsànú wa o. àmínà. àwọn bọ̀ kí ni èṣù fẹ́ fàyọ ní gbogbo àwọn kẹta àkàlẹ́ yìí kọ́kọ́ máa fẹ́ gúnyàwó ní ọ̀bẹ lójú rẹ̀ yóò sì ti sún tẹ́lẹ̀ wọ́n pinlẹ̀ jàsí gáàrí sáájú wọ́n tó jọ sí kí ni o wọ́n tó jọ sùn wà kọ́sùdù ṣèitán wà hádà fòhún kí lè sùn wá ń ah àti máa mi ní í ṣe mí yóò rí bẹ́ẹ̀ náà ẹbí nìkan tí ìkọ̀ nínú gbogbo ọmọ wọn yóò rí bẹ́ẹ̀ náà èmi nìkan ní tí lọ lóèbò yóò rí bẹ́ẹ̀ náà èmi nìkan ní tí gàdúrẹ́tì. oríyìn olójú àlá o. Ah, ah, ah, ìyá mi ọ̀dà kò sí wàhálà mo ti rọ́ ọmọ tó pààyà rẹ̀ náà rí ìyá àjẹ́ gan kọ́ máa ń lọ ọ̀run dèèyàn ni. àwọn àyìnì o lè pé lágbára ló fojú wo tí ó sì rí bẹ́ẹ̀ àwọn ìrọ́dá ti ṣàrìn gáà ọlọ́run ti fọ̀tá àhùn hàn báyìí kódà yóò máa jubiléètì ni ngbọ̀ bá jí pé ah kí ló ń wá ṣe fọ́lọ́run tó tó báyìí yóò òǹdúpẹ́ o ní tí ó sì jọra wọn. ẹ̀yin lóbìnrin yóò lọ àìmọye obìnrin bẹ́ẹ̀ ló ti kó nílé àìmọye ọkùnrin bẹ́ẹ̀ ni ò ti dẹni tó lóbìnrin mọ́ àìmọye ọmọ ló ti dọ̀tá àyà àìmọye ìyá ló ti dọ̀tá ọmọ àìmọye bàbá ló ti dọ̀tá ọmọ àìmọye ọmọ ló ti dọ̀tá àìmọye ọ̀rẹ́ ló ti túká àìmọye bísínẹ́sì ló ti bàjẹ́ lórí ìkíni lórí ọ̀rọ̀ ojú oorun tẹ́ ẹ̀ lọ rèé máa pa sórí òfurufú tó jẹ́ pé èṣù lọ́kàn lo àsìkò yẹn nítorí àìgbọràn tẹ́yìn náà se kí n tí ọ̀wá ṣe fàyúfìlì lìzẹ́rì ìṣẹ́kì bẹ́ẹ̀nà mọ̀mìnín báyìí ni ó di pé èso ọlọ́rẹ̀ máa gbin igi iyèméjì sí àríyàn mùsùlùmí pé ẹ wo lọ́kàn máa ń pa àwọn àfa àwọn àfa ni wàláì kọ̀sẹ́ni tí ò lè ṣe èèyàn ìyí tí mo ti rí lójú rẹ̀ tó ẹ bá sí ẹjọ́ ẹja kò nílẹ̀ àlùwàlà ń sọ nǹkan fún ìmáàmù wa gara wọn ọmọ ìmáàmù confam di ń pọ̀fọ̀ gidi báyìí lójú rẹ̀ tẹ́ ọṣẹ dúdú ti ń bẹ lójú ẹ̀ ah ṣẹ́ẹ̀sì rí pẹ́ kò sí wàhálà o bẹ́ẹ̀ náà ìyá màsálámà wọn ò ní dáǹbọ̀rọ̀ pẹ́ ilé ẹlẹ́yà ni ẹ máa wọlé o mọ̀mọ́ tí ó gbẹ́rù lé gbogbo nǹkan mọ̀ wá jọra wọn yóò mọ̀ jọra wọn fayufbi lizari shakki bayna al-mu'minin báyìí ni ó di pé èso ọwà gbin igi ìlégbọ̀ọ́gbọ́ sáàrin amòmìnì ibi tí yàwó ó tún bá ọ̀kọ́ lọ́làdíyàwó kí ni yàwó ń ṣe yàwó fẹ́ gun lọ́bẹ ọwọ́ á jí nídàjí ọwọ́ á báyàwó ẹ̀ tì ń kírun lọ ṣé yóò gbàgbọ́ pé mẹ́wájú ọlọ́run tó tọ́ àti rí yín jísàtì ẹ̀kírun ti ẹlọ́kọ́gbọ́ àti rí yín àbọ́rọ̀gún síra wọn ìyàlẹ́ ríyàwó ẹ̀bẹ́ àbí àwọn náà lórí ìyàlẹ́ rẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àmọ́ onírin gbóná kódà irin yẹn ti pọ́nṣọ̀ pé tí wọ́n bẹ̀ẹ́ jẹ̀mọ́ yẹn lórí. aṣọ àkísà lè gbé amandi. oúnjẹ ò lè gbé lọ níbi tí ń jó dé ọwọ́ akẹ́ ìyàlẹ́ rẹ̀ tí ń tìlàwọ́ àkùrà ní nídàjí àbọ̀kẹ́ ìyàwó rẹ̀ tí ń tìlàwọ́ àkùrà ní pé ẹ̀ẹ́fẹ̀lẹ́ é ṣe ra ọtí mọ́rú yìí bẹ́ẹ̀ ṣe ṣe náà nù ìǹtẹ́sù bẹ́ẹ̀ fàyọ́ ń bẹ̀ kò ní kọ́ wá gbingi iyèméjì wàtẹ̀frík bainahum àti bóò ni ó ṣe fún àwọn mùsùlùmí ká ilé òní lebele ìsinmọ́ ńgbà obìnrin bá ti kó lè ọkọ̀ kí ló dúkùmọ̀ ńgbà ìyàwó àti ìyàlẹ́ ọ̀bà ríra wọn sí ọ̀rẹ́ mọ́ kí ló dúkùmọ̀ ọmọ àti bàbá òríra wọn sí yàrá kí ló kùmọ̀ ọ̀rẹ́ àtọ̀rẹ́ wọn kọ́ ìṣe wọn kí ló kùmọ̀ àfa àtọmọ kéwú ọ̀ṣọ́ ríra wọn sí kí nígbà tí èèyàn lálàárọ̀ máa kéwù rẹ̀ tó wá yọ máìkì níbẹ̀ yẹn ti ṣe wá sí lọ tó sì pé gbogbo ayé ní gbọ́ wá sí òun kọ́dà pírẹ́sẹ̀tì mẹ́mbẹ̀ gbogbo gómìnà gómìnà gómìnà mẹ́mbẹ̀ gbọ́ àwọn èèyàn lálàá mẹ́mbẹ̀ ọkọ̀ tó ti kàn jẹjẹrẹ nípa ẹmẹ́ni ẹmẹ́ni gbogbo lọ́sì bùbà lọ ẹ bá súnmọ́ mi náà máa fún kẹ́dànù ó sì yọ máìkì àfa wa ń sọ̀rọ̀ lójú wọn bí ìgbà tó ti rẹ̀ yẹn ohun ọ̀wà jákè mà ọwà ní táwọn èèyàn fọ́ di ti pé ah kí lè lè bá kú yìí yóò dìde yọ ọkọ̀ lẹ́nu kí n tí ó sọ náà ni pé ah olórí burúkú lọmọ eléyìí òní ó tù mọ́dúrásà mọ́ lórí mọ́dúrásà mi lọ́lọ́wọ́ bá gbé wá lójú rọrùn ló pè láwọn èèyàn ṣé bí mo fẹ́ sọ́dọ̀ lórí ire ni ṣé bí mo fẹ́ kọ́lọ̀ ń ojú odò lórí ire oní ìmọ̀ wa ìwọ ló tún wá tún jàmọ́ lórí jẹ́mọ́ ilé rí àpẹẹrẹ kó wa tán mélòó lọ́pọlọ mi ṣùgbọ́n kálukú náà ẹjẹ́ a máa fọn kánú ọpọlọ wa káwa máa fi wọn ìtòkè sí káwá tètè dára wa padà wípé jama ọlọ́run ọ̀dá ntágbára rẹ̀ ọ̀ká kápẹ́sù bàjẹ́ náà bì sí náà ni wà láìkọ̀ lágbára àti ìbàjẹ́ mọ́tẹ́bàtà padà sọ́dọ̀ ọlọ́run ìbàbọ̀nù ẹjẹ́ á padà sọ́dọ̀ rẹ̀ èṣù lágbára lágbára kó fi wá sọ wípé òun lè yí nǹkan kankan pin lá in tí ń sọ ń dọ́tọ́lọ̀ ń kọ̀ náà ni wípé fabi izzatik ọlọ́run ọba mo sì ń búra pẹ̀lú agbára náà nífi máa tatiyan ẹ̀dákun ẹjẹ́ á so subhanahu wa ta'ala ní ìsomọ́ tọ́jẹ́ wípé ọkàn wa ó balẹ̀ sayufarriju llahu lihumuma jami'aha sayufarriju llahu lihumuma jami'aha sayufarriju llahu lihumuma jami'aha sayufarriju llahu lihumuma jami'aha wa qadan yubad يبدل حالنا تبديلا وغدا يبدل حالنا تبديلا وغدا يبدل حالنا تبديلا وغدا يبدل حالنا تبديلا wọ́n máa ń bí àwa wípé kí ni máa pa ilé ìtẹ́ bá wà ní ìṣòro náà kí ni máa fi lọ́kàn balẹ̀ wípé n ten five yóò tó yín lọ àwọn ọmọ sọ wípé sáyó fa. àlejò ńlá olè òmò mẹjẹmí rà. gbogbo tí ń bá wà nújẹ láyé pátá ètò kéré mbẹ ètò tóbi mbẹ ètò àwọn tó wọ́n ti wọ́n sí gbogbo ẹ̀ lọ́wọ́ bọ́ kàkú o nítorí pé lọ́wọ́ bàtà wà ń bá lóyè kò ní tí wọ́n máa ń sẹ́nu kù funfun wípé ẹ kàn sógbó àdúrà fún mi náà ni ẹ mẹ́fẹ̀ẹ́ léyìí kan ẹ̀yin náà kó pàpẹ́ àrẹ òkè léyìí ó lè ṣe àmì àmì ó lè ṣe léyìn olójé ìsàmì ẹ mọ́tò sọ léyìn agbára rẹ̀ وغدا يبدل حالنا تبديلا وغدا يبدل حالنا تبديلا وغدا يبدل حالنا تبديلا وغدا يبدل حالنا تبديلا lórí bàbá lọ́lọ́run lójú ọ̀nà òótọ́ wàláì tá a bá dijú sùn pẹ̀lú وغدا يبدل حالنا تبديرا وغدا يبدل حالنا تبديلا والله àálà jù sáyé pẹ̀lú dùnú ni inshallah wallahi ọkàn wa balẹ̀ sọ́dọ̀ Ọlọ́run pípọ̀ bẹ́ẹ̀ àwa ń bọ̀ jàmá fúdí èyí tọ́mọnìyàn bá wá rí nǹkan tọ́kàn rẹ̀ kọ̀ lójú rẹ̀ kọjọ́ kọ́ sáré lọ rẹ̀ mọ́ wípé falyalam yaqinan anna dhalika min shaitan jọ gbogbo ń tọ́ bá ti lè dàsẹ̀mí ẹ̀rú tó kú òní ń tọ́ màmá nǹkan ṣáájú kó tó sùn rò ó sí rẹ pé ìwọ gan lọ fà á èṣù lọ́gbàbẹ̀ yẹn wọlé kéèyàn ò tètè lọ́rẹ̀ mọ́ pé èṣù lòdè o ní tẹ̀fríkì bẹ́ẹ̀ ni mòmìnir maami ọ jẹun ọmọ wọ́n dààmú pọ̀ lórí ọmọ èṣù ò lè dàrí àti mọ́mí mi rú ọmọ mi pẹ̀lú ògùn ọlọ́run ó sórí re èṣù lè dàrí àti ẹrú ìyàwó mi ìwọ iná ló gbogbo ti ń bẹ́nu rẹ fún mi èṣù lè dàrí iwárú irí ọkọ mi ìwọ lọkọ mi tí èròjọ alẹ́ ìwọ tó lọkọ mi ń àmà. yorùbá ìyá ẹ fọ́mọ ń padà pé padà ọmọ ìkọ́fẹ́ payín ìwọ náà pé màmá rẹ padà o tètè lọ́rẹ́ rẹ màmá rẹ o màmá rẹ kọ́fẹ́ lé ọ̀ ní kùmọ̀ ẹ ìyáálé àtìyàwó kèéṣe ìyáálé rẹ ní bẹ́ndì tí ń sí ọ kèéṣe ìyàwó rẹ náà ìwọ ọmọ náà sí bàbá ọ̀rẹ́ sọ́rẹ́ ẹ lọ paríjà yẹ bẹ̀rẹ̀ bísíǹsì yín padà ọlọ́run lọ payín pọ̀ kẹ́ ẹ níjọ sórí rẹ ibi à ń bọ̀ lásẹ̀sẹ̀ ń dé díẹ̀ díẹ̀ à ń gbóòórùn rẹ̀ bí yìí nílẹ̀ ìtàrà tó bá dọ̀la ìbàdà pọ̀ kájí àmọ́ pé kí ànábì kọ wa tàbálà ẹ̀pàdé wa tó bá tún di lọ́la kọ́lọ̀ ń lẹ̀mí mi kọjú ọkọ̀ mọ́ ti gbà bí àwọn onímọ̀ rahman nastamiru insha Allah ghadan in kana fil baqiya hada wa sallallahu wa sallama ala nabiyina muhammad wa ala ali wa sahbihi wa sallama tasliman kathira. darul iman darul iman darul taqwa wal iman. al iman group of schools. tá a bá sọ̀rọ̀ nípa ilé ẹ̀kọ́ tó tún mú kéwú níṣẹ́ láì fi òkan dín kan lọ́wọ́ al iman group of schools lálẹ́ fowó ẹ̀sọ̀yà fún gbogbo òbí àti alágbàtọ́ admission into nursery primary and secondary class classes, JSS1, 2, and SS1. Sound qualitative Islamic and Western education, daily Quranic memorization, competency in Arabic language, Experienced and competent teachers. Sound Islamic training, well-equipped science laboratory, conducive learning atmosphere, good moral upbringing, computer application skills, boarding facilities and muscle. Bá a Camden Bottle, Okoyemi Street, East Gate, Off Gbagi New Market, New Ife Road, Ìbàdàn.